فإن أصدق الحديث كتاب الله وأحسن الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا قسم الله الحمد لله أتركاتك يا محمد صلى الله عليه وآله وسلم àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba sọ̀hánà á bẹ̀rẹ̀ tafsiru al-Qur'an al-Karim èyí tí a máa lò tafsiru àfáwà Sheikh Abdurrahman ibn Nasir as tí wọ́n forúkọ rẹ̀ ní tafsiru al-Karim ar-Rahman في تفسير كلام المنان شيخ عبد الرحمن بن ناصر السعدي من أعلام النبلاء من وعفان لا لا من اسم الإسلام تابع سقوي عفا أو عفا nínú àwọn àfá àwọn àfá tó jẹ́ ọlọ́run wá ní kí àwọn àfá kí wọ́n ti àti ẹnu rẹ̀ àtàrà ilé ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n tún jáde òun làfà àwọn àfà ńláńlá nínú àwọn tí a máa ń sọ̀rọ̀ nípa wọn iléeṣẹ́ gbẹ̀mbá rahimahullah ta'ala sheikh sọ́ọ̀lẹ̀ al-Uthaymin rahimahullah ta'ala àfà ńlá ni àfà náà jẹ́ nítorí a mú tafsir wọn òun náà ni pé torí pé àgbàlérò pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala tí tọ́lọ́n bá fún wa ní oore ọ̀fẹ́ tó fún wa ní ìgbàláyè yóò wá káwo tafsir náà láti bẹ̀rẹ̀ tafsir yẹn bí òpin rẹ̀ ká lè mú oríṣiríṣi ẹ̀kọ́ àti oríṣiríṣi ìmọ̀ tí ó ń bẹ níbẹ̀ àbẹ̀lọ́run wa subhanahu wa ọlọ́mọ sábà ní kẹwọn ẹni tó bá ti bọ́ sọ́dọ̀ ọlọ́run tó kù tá a máa sọ náà ní pé rahmatullahi alayhi kíkẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala kún mọ́sá máa bá àti gbogbo àwọn àfọwọ́ ní mímọ̀ pátápátá ní èyí pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ibi tí a ti a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ wa subhanahu wa ta'ala kọjá bí apá tí a sọ yìí náà wọ́n kọ tẹ́lá kan tí wọ́n pè ní alkọ̀wáìdù alhisan fi tafsir alkọ̀án alkọ̀wáìdù alhisan fi tafsir alkọ̀án pẹ̀lú ọ̀dọ́lọ́dọ́ ọlọ́ba ṣe dánilọ̀ ní pé gbogbo wa tí a wà ní kalẹ̀ wọ́n ṣe gbìyànjú kó kálukú ní kọ́pì tíra ìkánilọ́wọ́ tíra tó wúlò fún akẹ́kọ̀ọ́ ẹ̀sùn lẹ́yìn náà bá wo orúkọ tírà yẹn wọ́n fẹ́ àkọwá ìlú ẹ̀sán kíkà gbogbo àwọn akókó tó ṣe pàtàkì àwọn akókó tó dáa téèyàn gbọdọ̀ máa tó gbọdọ̀ lákèésí wọn fi tafsir al-Qur'an téèyàn bá fẹ́ tú al-Qur'an al-Karim ìgbà ọ̀pọ̀lọpọ̀ ló ń tú al-Qur'an lẹ́ni tẹ́gbọ́n wọn ń tu lọ́nà tó jẹ́ kókò bá tọ́lọ́wọ́n bá tí kò bá ẹ̀rú Muhammad sallallahu alayhi wa sallam tí kò bá mọ̀ ẹ̀sùn pé mẹ́ẹ̀sẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́run kò náà ní kéèyàn máa ń sọ nípa ọlọ́run ọba ìtẹ́yìn ọmọ ọlọ́wà ní kò innama ní ẹ̀mà àhárọ̀ fawahish ma zahara minha wa ma batan wal ithma wal bagya wa an tushriku billahi ma lam yunzil bihi sultana wa an taqulu ala Allahi bí la ta'lamun ọlọ́wà náà wà ní ma ṣàlàyé fún ọpẹ́ tó ọlọ́run ọba ṣe léwọ̀n òun náà ni gbogbo ìbàjẹ́ pátá àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ pé ìbàjẹ́ níbẹ̀ yẹn òun náà ni àzínà ṣùgbọ́n ó jù bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀ràn ìbàjẹ́ tọ́lá ọba subhanahu wa ta'ala ṣe léèwọ̀ ní zìnà ni àti àwọn tí máa ń ṣe okùnfà zìnà ọlọ́ọ̀bá ní kó máa sọ fún wa káni máa ṣàlàyé fún wa pé òun ṣe nǹkan ẹ léèwọ̀ bákan náà wàlẹ́ èsì gbogbo táà ń pè lẹ́ṣẹ̀ pátá àti àmọ́mọ̀dá ni àti èyí tí èèyàn fi tí ó kọ bí ara sí ni gẹ́gẹ́ Anas ibn Malik radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ ìsọ nínú Sahih Bukhari qul innakum la ta'maluna a'malan hiya àdákù fi a'yunikum kunna na'udduha ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam min al-mubiqat olóríṣiríṣi ní nǹkan tẹ́ ń dálé ní lọ́rùn tẹ́kọ̀ lójú yín yóò kéré ju gbígbà tẹ́yàn bá yọ gàgà àrùn kan lórí lọ ẹ fi ojú ẹ fi nà eléyìí pàtàkì ọlọ́run lè máa bẹ̀rẹ̀ lé nǹkan ẹ mú tẹ́ńbẹ́lú ẹ kéré ẹ oníláyà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn máa ń kà fún mílẹ̀ mọ̀lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sẹ̀ tó lè pààyàn wọn sọ́bẹ̀ al-mubiqat al-muhlikat alimamu zahabi rahimahullahu ta'ala nígbà tó ń tú àdìsá anábọ̀ Muhammad sallallahu alaihi tánàbí sọ́bẹ̀ ìṣtẹ́nibú as-sab'a al arábìnrin ẹ̀dìnà sí ìran ẹ̀sẹ̀ méje kan ó jẹ́ ẹ̀sẹ̀ mọ̀bẹ̀kọ́t alimọ́mù záàbí ó ní alimọ̀bẹ̀kọ́t yáà ní alimọ̀bẹ̀kà ìtumọ̀ mọ̀bẹ̀kọ́t náà ní ẹ̀sẹ̀ tó lè kópa báyàn láyé àti láti yàmọ̀ anàbùnálìkọ́ á ní oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ táwa ń ṣe léni káàpù tó tẹ́ńbẹ́lú ẹ̀ lọ́láyà náà bá Muhammad sallallahu alaihi wasallam ó kà á kẹ́sẹ̀ tó lè báyé èèyàn sí pé lọ́dọ̀ àwọn sálàfù náà sọ́ọ̀lẹ́ àwọn òkú gidi kéré lẹ́sẹ̀ ọlọ́ba ni wàlẹ̀ èsì gbogbo tá à ń pè lẹ́sẹ̀ pátá ọlọ́ba ṣe lé wọn nítorí ibi tá à ń lọ lókè ṣe bẹ́ẹ̀ ni à ń ni wà á ń takúlù alàmọ́ ọlọ́ba ni wà á ń túṣìrìkù billahi ma lam yunzil bihi sultana bákan náà kẹ́ ẹ máa mú orogún pọ̀mọ́lọ́ kẹ́ máa ṣẹbọ pọ̀mọ́lọ́ nínú tọ́lọ̀ wá ṣe lé ọlọ́ni wà á ń takúlù alàmọ́ ni máa lọ sáà lẹ́mọ́ ni bákan náà ni kí ẹ máa sọ nípa òun ọba ní tẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀ ọlọ́ọ̀bá wí báyìí kò sí wí bẹ́ẹ̀ bóde ẹgbẹ́ náà ọ̀rọ̀ kan tó gbajúmọ̀ ni pé wọ́n ni màá kọ́ọ̀lá wọn àbí sọ́kè màá kọ́ọ̀lá ti kìtàbí láì lè rà yìí fi àsọ́ọ̀bá fàkọ̀dé àkọ́à wọ́n màá kọ́ọ̀lá ti kìtàbí láì lè rà yìí fi àkọ́à fàlì yàtọ̀ wà màkà àdà òní nà náà. wọ́n láwọn nígbà tó fẹ́ sọ ọpọlọ ló fi sọ kò lẹ́rìí látọ̀dọ̀ anábìwá Muhammad wọn lẹ́yìn tó bá sọ lẹ́yìn fákọ̀lẹ̀ àkọ́wà kódà kí n tó sọ yẹn bọ́ sójú ẹ̀ kò ṣe mistake wọ́n máa ń kọ́ láti kìtà lè la ìbẹ̀rẹ̀ ayé fa àkọ́wà ẹni tó ń bá sọ ọpọlọ ló fi sọ ó wá ṣe mistake wọn ni fákì yàtàbá wa bàtà àdá òmìnira náà wọn ni kó lọ́ kọ́lé túmọ̀ pé tó ń bá déwájú ọlọ́run bá láti kìlá àmà inú ọ̀nà ìbẹ̀lẹ̀ àìwọ̀n wà kọ́lọ́n kó máa ṣọ́ àlọ́mọ náà gbélé yìí kì í sàbí sànà lọ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ilé hadith mawdu' ọ̀rọ̀ tí ò fẹ́ sẹ̀rẹ̀ lẹ́ni náà mà ara àjàkọ́lé yìí wà kápẹ́ pé torí pé ọ̀rọ̀ yẹn ti lówúra yóò fáwọn lára láti máa tútùkútù Al-Qur'an Al-Karim káwọn ẹ̀dá lòmọ̀ àkèé lòmọ̀ bẹ́ẹ̀ nítorí pé ìsìhá mínà rìwáyà kìfàyà àwọn tó fẹsẹ̀ ńlẹ̀ nínú àhàdìsà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó ti tó fún wa kábẹ̀sẹ̀ máa wọ́ dọ̀ífà àti mòdù mara lọ sọ̀híwù tó wà nílẹ̀ ó ti tó yanjú gbogbo tá a fẹ́ yanjú kò ní bí kábẹ̀sẹ̀ máa bẹ dọ̀ífà àti mòdù lọ́wọ́ ẹ̀ àwọn àwọn àǹtà kúlù ala Allahi máa lẹ́ máa lẹ́ tààlà tí o bá ti ẹ̀sán àyà mi ìmọ̀jú pé nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ní tó jẹ́ nǹkan ẹ̀sẹ̀ lẹ́yìn ẹ̀bọ ọlọ́run wa fi kéèyàn sọ nípa ọlọ́run láì ní máa kó wa fi sẹ́gbẹ̀ẹ́ bọ̀ èèyàn ṣàìmọ̀ pé àdánwò náà ni torí èyí tó jọ wọn ni òun láti wé òun ọlọ́run á fi kéèyàn tú àlùkùránì tó sọ tí ò mọ̀ nípa ọlọ́run ó sọ pé ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run gbàlérò bẹ́ẹ̀ ọlọ́run á fi sẹ́gbẹ̀ẹ́ bọ̀ ó túmọ̀ sí pẹ́sẹ̀ máa nípa dẹ́dá bá padà sínú àdìsá náà bá Muhammad sallallahu alayhi wa sallam tára ń sọ pé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ìyẹn bá kílẹ̀ náà àdìsá náà bá Muhammad àdìsá mọ́ Bukhari arábìnrin tó bá dáadáa pààrọ̀ mọ́ mi tó ní mo sọ nǹkan báyìí tí mi ò sì sọ arábìnrin kó lọ́ọ́ máa mà pé ìnálà àyè ìbárí kìlámà eléyìí túmọ̀ sí pé téèyàn bá parọ́ mọ́ Muhammad sallallahu alayhi wa sallam tó bá bó wàá ní fíyàn bá parọ́ mọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala wa an ala Allahi ma la ta'lamun. lórí jẹ́ pé kí ẹ wàá tutù kutù lẹ́yìn òfin tọ àwọn onímọ̀ lọ. àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn tí wọ́n máa oyún òbí nínú karahun nínú ẹ̀sìn tó bá rí bẹ̀ bá rí tó bá wà. a tàn lọ kí كيف يرد عن نبوة محمد صلى الله عليه وسلم هل بمع القرآن الكريم الله سبحانه وتعالى ودخل الباب ودخل البيوت من أبوابها أما أقول لما واني ودخل البيوت من أبوابها سيبع ولي سنونا أولي سنولي نينونا طيب ينكس ولي أما أقول لما واني إلي ينقطع قنبه òní pé gbogbo ẹni kúlù mẹ́rin sálàkà sọ̀rọ̀ ìkan wàdákọ́lá nínú ìbáàbí láàrík mọ́mùkín àyànjá gbogbo ẹni tó bá ń la ọ̀nà kan ọ̀nà tó wá ń là yìí tó bá yẹ pé ilẹ̀kùn tó yẹnu bá bá wọlé nínú tó súnmọ́ pẹ̀lú àánú ọlọ́run òun náà ní kẹ́ni ó kọ́wọ́ rẹ̀ bá àti ẹ̀ bá fẹ́ tú Al-Qur'an al téèyàn ò bá wọlé téèyàn ò bá ní kọ́kọ́rọ́ tó yẹ lọ́wọ́ láti fi gbàgbọ́ yìí tó náà bá ń sọ láti fi gbàgbọ́ yìí yẹn táwọn onímọ̀ ń sọ nínú àwọn sọ̀hádà táwọn bá sàlùkọ́ àmì kalẹ̀ lójú tiwọn téèyàn bá ní kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ wọn láyè tuntun lẹ́yìn wọn tún kódà téèyàn dé àáfà onílógà àdúgbò àgbáyé ìtukùtù lẹ́yìn wọn tún lọ́dọ̀ fẹ́ máa péjú ọlọ́ba ni wà tó lòlùbò yóò tẹ mí àbò àbíyá tẹ́ẹ̀bà wọlé ẹ̀wọlé lẹ́nu ọ̀lẹ́kùn ló jẹ́ pé tẹ́ẹ̀bà wọlé tẹ́ẹ̀bà tẹ́fẹ̀ báàbù báàbù làwọn àfa máa ń tó tẹ́ra ní wọn tó fẹ́kẹ̀ lóbi ní ìwà ti gba báàbù tó yẹ wọlé ẹni ẹ̀ ò ní padà rí tí ń fẹ́ lójú ọ̀nà ẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn ẹ̀sìn tí ìwà ti gba báàbù tó yẹ wọnú mẹ́ẹ̀sìn èèyàn ní padà dúní mímọ̀ ṣe ni pé yóò ti ẹ̀ di akẹ́kọ̀ọ́ ẹ̀sìn èèyàn ní padà dá akẹ́kọ̀ọ́ ẹ̀sìn á ń bẹ̀rẹ̀ dà pé èèyàn ò ní mọ̀ torí ẹ̀rọ jẹ́ pé àní kan níbi tí nílẹ̀ ìtààlà àwọn ọmọ ẹmú lẹ́sẹẹsẹ àní kọjá àwọn tí wọ́n jó níwọ̀n látúkọ́ dìmú bẹ́yìn ẹ̀yẹ́dẹ̀ ilẹ̀ ìwọ̀rọ̀ sùúrù ọlọ́run ní ẹ̀mẹ́dẹ̀ sára yín ẹ̀mẹ́dẹ̀ kọjá mọ́sálásí ìdánilọ́ Muhammad ẹ̀mẹ́dẹ̀ kọjá mọ́sálásí tọ́lọ́n Yorùbá lásán bẹ̀rẹ̀ tó túmọ̀ sí ni pé ẹ̀mẹ́gbọ̀n ẹ̀mẹ́sọ̀kọ́lọ̀ tó sọ ẹ̀mẹ́sọ̀kánàlùwà Muhammad sallallahu alayhi ẹ̀mẹ́sọ̀kọ́ tó sọ. ورأني الشيخ عبد الرحمن الصعدي رحمه الله تعالى نصدي سرع يقوى كمدواني لا تعصم فعني كمان وقل القواعد الحسان في تفسير القرآن àwọn kọ́ídà àwọn kókó tó dáa téèyàn gbọdọ̀ gbọ́yé kó tó tó alukóran kó tó lọ́ọ́ gba alukóran kẹrin àdàlọ́wọ́ sàhánà kálákọ́mọ́sára ẹ̀ àwọn fún wa tó dọ́jọ́ tafsir àwọn ọmọ ọmọkọ̀ọ̀kan kọ́ídà kọ̀ọ̀kan àbí méjì bó bá ṣe rọrùn tàbá ka kọ́ídà yẹn tán àwà ẹsẹ̀ bọ́ sọ́nù tafsir àǹfààní tí wọ́n fi fún wa ní bí gbogbo gàtà bá dínú tafsir ní tá a ti kọ́ ní kíláàsì yẹn tàbá ti rí àtúnṣe sí ẹrí pé táwọn onímọ̀ ń sọ nílé so wọ́n ní al-qaidatu al wọ́n ní kọ́ídà àkọ́kọ́ òfin àkọ́kọ́ nínú òfin tó dáa jùlọ sí ẹ̀dọ́dọ̀ máa kó tó máa sọ al-Qur'an wọ́n pè ní fíkà ìfíyà ti tàlákì àtàfsir ìtumọ̀ alukur'an gan tafsir alukur'an báwo gan láti mà báwo lèèyàn ṣe é ma alukur'an karim téèyàn ṣe é ma tuntun rẹ̀ tí òfin ní máa kẹsẹ̀ bọ́sẹ̀ bàbá ni kullu man salaka tariqan wa amila amalan pẹ̀lú ọ̀lọ́dọ̀ lọ́n kó tó dọ̀la bí ìnìlẹ̀ ìsàlàkà gbòòfin mẹ́tẹ̀rẹ̀ yóò tún wà ní pèsè wọn ni kullu man salaka tariqan wà á nílẹ̀ àmàlẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá la ọ̀nà kan tàbí iṣẹ́ kan lówó tó fẹ́ ṣe ni wà á táwọn ní àbúwá àbíyí wà tó kí ìlànà òṣòlẹ̀ ṣe lè tó bá wá gba ojú ọ̀nà tó yẹ tó bá gbà wọlé bákan náà ọ̀nà téèyàn lè bá wọbi iṣẹ́ yẹn tó bá bá bẹ̀rẹ̀ wọbẹ̀ wọ́n ní falabuda àyíyọ́pẹ̀lẹ̀ hawaiian já wọ́n ní kò sí èméjì ẹ tó bá di ojú ọ̀nà tó yẹ wọlé yóò filẹ̀ yóò jèrè nípa pé tó ń fẹ́ yẹn yóò padà rí ní táwọn afá ń pè ní alfalah òun náà ni alkhawfu wọ́n pè ní alfalah wọ́n ní òun náà ni husulu al-matlub husulu al-matlub ẹni tí a fẹ́ kó ṣẹlẹ̀ sí ni kó ṣẹlẹ̀ ní táwọn fẹ́ kọ́lọ̀ǹgbò mú ṣe lédè pẹ̀lú yàn wọ́n ní bákan náà òun náà ni pé wà náfíù alimakoro nǹkan tá à ń fẹ́ kọ́lọ̀ bó dùn jìnnà sí omi ẹgbẹ́ méjì ní fàlà nǹta à ń fẹ́ kó ṣẹlẹ̀ nǹta à ń fẹ́ kọ́lọ̀ lè jìnnà sí ni eléyìí ní àfàlà wọn ni wàyà sí lu bí gbogbo ẹni tó bá dojú ọ̀nà tó wọlé ojú ọ̀nà tó yẹ tó bá gbà wọlé yẹ sí lu ilà wàyà sí ẹni tó fẹ́ yẹn èròǹgbà rẹ̀ yẹ كما قال تعالى جيب لهم صنع القرآن الكريم واتوا البيوت من أبوابها قال واتوا البيوت من أبوابها تبعت ẹwọnú ilé ẹwọnú ilé lójú ọ̀nà tó yẹ ẹwọ ilé lójú ọ̀nà tó yẹ ẹsùn mọ́ ẹwọ léwu ọlọ́ba ni wàá tún bóyá sẹ́mi àbúrò àbíyá ẹwọ ilé lójú ọ̀nà tó yẹ olùwàkúlà máa á dùn mọ́ ìgbà tó lówó bẹ́ẹ̀. تأكد هذا الأمر وتعين الضعف التام عن أمثل وأقوم الترك الموصلة إليه ولا ريب أن ما نحن فيه هو أهم الأمور وأجلها بل هو أساسها وأصلها ونجد الأسباب تقوم بينهم وانا تنتهم وقت بطولي بينا نوفا توب جبك جسد تنهو بينا جسد ما نوزن wọ́n ní bákan náà ló fi jẹ́ pé ìwádìí nígbà tó bá alukur'an ní ìfẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ìwádìí wa náà gbọdọ̀ jíndò nínú alukur'an Karim tó kó wẹ́ ọlọ́run ọba nìyẹn wọ́n ní a ti gbọdọ̀ wá ọ̀nà tó dáa jù nínú ọ̀nà tí ó sùn wa mọ́ ìtumọ̀ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó dàlérò pẹ̀lú ẹ̀ wọ́n ní ta'lam anna alukur'an al ní ká lọ́mọ̀ bá alukur'an Karim anzalahu Allahu li hidayati al ìtọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ alukur'an kalẹ̀ fún ọ̀nà ni hidayatul khalq ẹ̀dá tó náà ọ̀nà ti pé kó lè bá a jẹ́ ìmọ̀nà fún gbogbo ẹ̀ dá ọ pátá wà irshad ni ó dẹ̀ lè bá a mọ́ tọ́ wa níka kó lè bá a mọ́ júwe wa lọ síbi tọ́ wọn fẹ́ wà á náwó fi kulli waqtin wa zamanin wọn ní ká sọ̀rọ̀ mọ̀ kí ní gbogbo àsìkò àti ní gbogbo àwùjọ wà mẹ́kẹ́rin ní gbogbo ààyè yóò ṣe ìlà ahadal umur wa akwamiha ti alukuran karim ní gbogbo àsìkò gbogbo ààyè gbogbo àwùjọ gbogbo ààyè tá a bá dé alukuran karim ibi tó máa ń tọ́ka wá sí òun náà ní ahadal umur ètò jẹ́ ìmọ̀nà jùlọ nínú gbogbo àlámà rẹ̀ wa akwamiha àti tó ṣe déédéé jùlọ wọ́n tọrọ ọlọ́ọ̀bá sọ fún wa nínú suratul Isra ayẹlẹ́kẹsàn ọlọ́ni inna يهدي للتي هي أقوى الله سبحانه وتعالى القرآن يهدي للتي هي أقوى ìmọ̀ ń tọ́ka èèyàn sí ọ̀nà tó tọ́ jùlọ. Òmò pé ẹni tó bá fi alukur'an tó bá fi ṣe dàlílì tí a bá alukur'an ṣe atọ́ka èèyàn. Èèyàn lè yóò máa kọ̀rẹ́ ti lọ tó máa bá sọ yẹn. Inna hadha alukur'an yahdi lillati hiya aqwa. Ọ̀rọ̀ ni alukur'an ìyá àdìrí lẹ́sìn ìyá fún wa èyí tó dúró déédé jùlọ èyí tó tọ́ jùlọ tí ò dún nínú àlámọ̀rin ìbẹ̀rù máa ń tọ̀yà sí i ònìfà alẹ́ náà ṣẹ́kù tó bá rí bẹ́ẹ̀ ọ̀ràn ẹ̀ nípa fún gbogbo àwọn èèyàn an yatalaqaw ma'na kalamillah kama talaqaw sahaba wọ́n gbogbo wa náà la dodo gbìyànjú láti gba ọ̀rọ̀ Ọlọ́run láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lójú ọ̀nà táwọn fàárí gbà kọ́ radiyallahu anhum ojú àwọn náà wá dàkọ ó ní fa innahum kanu idha qara'u ashra ayat àwọn sàbí àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní bí wọ́n ṣe kọ́ alukur'an ẹ̀wí ní tó ń papọ̀ fún ẹbí àkọ́kọ́ ẹsẹ̀nsì tàbí tú alukur'an ẹsẹ̀nsì tàbí mú tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ́nà alukur'an ó náà ní ká lè bá a rí ìmọ̀nà kó lè bá a rẹ́gbẹ́ ní gbogbo ìgbà nínú sẹ́mi ayé wa ní tó correct onu tó bá jẹ́ báyẹn ká lè bá àwọn àmọ́ ṣe tó correct jùlọ àjẹpẹ́ alukur'an yẹn ká kọ́ lọ́nà táwọn sábì gbà ọ̀nà onímọ̀ gbà kọ́ onífà iná nǹkan ìgbà kọ́rọ̀ aṣọ àyàtì àwọn àkọ́là àwọn àkàtà ọlọ́wọ́n náà bá ti kọ́ àyà mẹ́wàá nígbà míì o lè dá àyà mẹ́wàá lọ nígbà míì o lè má àyà mẹ́wàá tí wọ́n bá حتى يعرفوا ويحققوا ما دلت عليه من الإيمان والعلم والعمل àwọn sábẹ́ òní kọjá àyà mẹ́wàá wọn ní kọjá àyà mọ́kànlá tàbí dàbí àyà mẹ́ta mẹ́rin wọn ní kọjá ẹ̀ tí wọ́n bá ti kọ́ títí tó fi jẹ́ pé ya'rifu wa yuhaqqiqu ma dallat alayhi min al-iman wọ́n mọ̀ lẹ́yìn tí wọ́n bá mọ̀ tán wọ́n tún wá mú un ṣe níṣẹ́ wọ́n ṣe tààkì kọ́ ẹ̀ tí wọ́n bá mọ̀ ọ́n wọ́n ṣe dé ojú àmì ní tó bẹ nínú àyà mẹ́wẹ̀ẹ́ wáyẹ mílẹ̀ ní ìmọ̀ tó bá kọ̀rọ̀ ìgbàgbọ́ ló ń sọ wọ́n lo ìgbàgbọ́ yẹn wọ́n lò ó dópin. tẹ́lẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọ alukurani kalẹ̀ gan olóò dẹ̀lẹ́ rí pé ah, àwọn eléyìí á ah, wà máa bá dàlú tẹ̀síìlà gẹ́gẹ́ bá wọn sọ náà kọ́. ọ̀rọ̀ ni mílẹ̀ mu'minina rijalun sadaqu ma ahadu Allah alayhi faminhum man qada nahbahu ومنهم من ينتظر وما بدلوا تبديلا ọlọ́run àwọn sàábà nígbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ò fi nǹkan ní ìjìrọ̀ ọ̀rọ̀ lọ ẹni ọlọ́ba tó dá wọn ni ó ní máa bá dẹnu tàbílà wọn tó kọrọ bí ọlọ́rù àìníhùn wọn lọ. ó ní àwọn sàábà nígbà Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ti ká lùkọ́ àmì ẹ̀ àyà mẹ́wàá àyà mẹ́ta márùn-ún mọ́kànlá ó ní yóò kàn lé díẹ̀ mẹ́wàá àlùkò mọ̀tò bẹ́ẹ̀ wàlìmán tó bá yẹ kó ọ̀rọ̀ ìmánì ni wọ́n fẹ́tọ̀ wàlìmí wàlàmẹ́lì èyí tó bá jẹ́ mọ̀ níbẹ̀ ìmọ̀ yẹn kò ní fòwọ́n rú wàlàmẹ́lì iṣẹ́ tó wá wà ń bẹ̀ náà wọ́n ṣe lágbọ́n sọ ní dodo náà pé madaru dín ẹ̀sìn Islam tó dálé lórí méjì náà ṣé bá wọn bá rí sàlàyé wọn ni àlẹ́ẹ̀lìmọ̀ náà fẹ́ wàlàmẹ́lì sọ̀rọ̀ kábíyànjú káwámọ̀ tó sàǹfààní kánímọ̀ tó sàǹfààní ìmọ̀ tó sàǹfààní èyí tí ó mú wálé so òun náà ní iṣẹ́ olóore tí a bá jọ ní mà tó bá yẹ pé tó ń jáde lọ́dọ̀ rẹ̀ tí kì í bá ṣe nǹkan tá à ń retí lọ́dọ̀ ní mà ìmọ̀ yóò ṣe láǹfààní mi àlìmọ́ mo ṣáàfẹ́ yìí wọ́n ṣùgbọ́n ọmọ ọ̀tá àlà nínú ìdìwánu ẹ̀ wọ́n lọ sọ pé inna al-faqiha wal-faqihu bi fi'lihi alájọ ilé òun náà lẹ́ àbá àwọn sọ̀rọ̀ àwọn èèyàn ọlọ́ba ní ọmọ tó kọ́ di mo lè hàn fún sẹ́kùn mi nìkan yẹn tẹ̀lé lóyìn lọ́wọ́ ọlọ́ni ká náà tó bẹ lọ́wọ́ wa ǹjẹ́ wọn náà tó wà lọ́wọ́ rẹ̀. ó sọ̀rọ̀ àwọn èèyàn àdájú sọ̀rọ̀ àtọ́ náà sọ pé iṣẹ́ tó lóore jùlọ òun náà ni àsọ̀lá tó fi àwàlẹ̀ wà sí à kẹ́yìn òkè ńlá kọ́kọ́ àsìkò rẹ̀. ìrún ó sì tó òṣàbò máa rojú ayé. nígbà míì tí kì í bá ṣẹjú ayé tí kì í bá ṣèrànù

so ní tí òun mú sáàbù wájọ ìjẹ̀má tí òun mọ̀ wájọ ìjẹ̀má kó gbọ́dọ̀ jẹ́ pálapàla tó bá jẹ́ pé ètò náà lè rí tọ́ka sí pé ìkọ̀dí ìyá báyìí náà yẹn fẹ́ lọ́wọ́ ìnìmọ́ mọ̀ṣáà ti sọ pé ìnẹ́lì fàtíhà wọ ìfàtíhù bẹ̀fẹ̀ ilé alájọyé ẹ̀sìn lẹ́nu tó hàn nínú iṣẹ́ lẹ́yìn sàlfàtíhù bẹ̀nù alágbọ̀yé ẹ̀sìn kọ́ ni ẹni tó jẹ́ pé dènà pé ọ̀rọ̀ ẹnu lásán wà máa kọ́ ilé ọ̀rọ̀ àgbékalẹ̀ nìkan ni ṣùgbọ́n yín ṣé ò tẹ̀lé nǹkan méjèèjì lẹ́sìn àlẹ́ ẹnu náà fi ìmọ̀ tó sàǹfààní wàlẹ̀ àmàlù sọ̀rọ̀ àti ṣẹ́gun ودليل من القرآن الكريم الله هو الذي بعث في الأميين رسولا kátẹ́ lómi wà lẹ́bi àrùsálà rọ̀ṣúlà bìlìhúdà wà dìrì lẹ́hàkọ́. ọlọ́ba ní òun lòun àná ìwà Muhammad bìlìhúdà òun fi ọ̀nà àmàrà àná ìwà Muhammad wà dìrì lẹ́hàkọ́ òun tó fi ẹ̀sùn òdodo àná ìwà Muhammad sọlá àlùfọlá. àwọn àpò nínú wọn ni àlìhúdà àlìhàìmù náà ọ̀nà àmàtọ́lọ́ alimọ́mù ṣáfi rọ́ṣùmọ̀ ọlọ́wọ́ tààlà nígbà tó ń sàlàyé ìmọ̀ tó sàǹfààní ó ní lẹ́yìn sẹ̀lẹ̀ ìlú mọ̀ọ́fọ́fẹ́ ìmọ̀ kọ́ ni téèyàn há sọ́kọlọ́ ìnàmà lẹ̀ ìlú máa nàfà ń fi jẹ́mọ̀ náà ní tó sàǹfààní ẹgbẹ́ ẹni tó ní àwọn èèyàn rí àpẹẹrẹ pé ó ní nínú tán nínú ṣẹ́rẹ̀ lẹ́yìn sẹ̀lẹ̀ ìlú máa sọ̀fẹ́ ليس العلم ما حصل إنما العلم ما نفع ìmọ̀ tàbí tá a bá fẹ́ tún dáadáa ní ìmọ̀ òpin sórí wíhá nìkan tí ò bá ti ṣiṣẹ́ ń bẹ̀ máa yóò sàǹfààní. torí ẹ̀ ni àwọn àbí sàlàyé fún wa rọ́ṣùmọ̀ ọlọ́run káàdà ọmọ sálàmà tàwọn bíi ọlọ́run àníhà. ó ní àná wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ó ní káàdì yaqul بعد كل صلاة الصبح ولا يقول صلاة الصبح عن النبي صلى الله عليه وسلم إن أتى أتانا بما شيء لا صلاة الصبح هناك مما صفيه اللهم إني أسألك علما نافعا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا هو رمضان مهم ń ما تصام فعني أنت sáǹfààní ẹ̀wọ̀n علما نافعا

wa amalihi dúkìá èèyàn min aina iktasaba báwo ló ṣe kójọ wà fima anfaqa tí dúkìá tó bá máa gbèrú sí na wuli a ba ce tobi ko ibuna ni a o do ma yan inna lillahi wa inna wọ́n gbé kan nílé tàwà náà ẹ̀ azàrí skún zero tọ́yì ìpèsè ní sọ́kù mọ́ ẹwé ẹni bẹ́ àtúbà padà àtúbà lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tòlókọ́lọ́ ọba subhanahu wa ta'ala gẹ́gbà náà ti sọ man taaba taaba Allahu alayhi ṣé bàbá fi ń dè náà lájọ́ lọ́wọ́ sùn anáyí máa ń béèrè fún arífẹ́kì tó wà ní wàhánà ilẹ̀ mọ̀tàkọ̀bẹ̀rẹ̀ àti iṣẹ́ ọmọdàkùnrin tó kéré ní iṣẹ́ wa ní àti tó pọ̀ ní lákùnmọ́ sọ fún òràn àwọn afáwa ní kí ni mo kọ́rọ́nà tó ń bẹ láàrin kí ló fà tó jẹ́ pé tànà ibi ti ṣèwájú òun ilmẹ̀ nàfíà ìmọ̀ tó sàǹfààní kó tó béèrè àríṣèké àti iṣẹ́ tó lọ́wọ́ bó sọ̀rọ̀dà wọ́n ní méjèèjì ìmọ̀ náà ni wọ́n ṣiṣẹ́ lára méjèèjì nítorí yẹ kí ló fà á ti máa ń máa kó owó jùlọ ní ìrún tó bá yíyàn fọ́nà ọba ni ọba gọ̀nìj ọba tí wọ́n ń rọ èèyàn lẹ́rọ̀ èèyàn ní gbẹ́nìkè ẹnìkan lójú láti lówó tẹ̀yàn kí ló jẹ́ kí èèyàn máa ẹ̀ mú náà bẹ́ẹ̀ tá a bá láǹfààní nígbà tá a bá dé bi àsìmáwòlá wàṣípààtì àwọn orúkọ ọlọ́run ọba nínú alukóránù kẹrin kí ló fà tó jẹ́ pé tẹ́ bá lọ kò sáyà alukóránù kẹrin tọ́lọ́ bá bá nǹkan kan lọ kí ni máa ń fà kí làwọn òye tó ń gbé níbẹ̀ tó ń jẹ́ pé tọ́lọ̀kọ́ bá ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan yóò àmọ́ forúkọ kọ̀ọ̀kan ti ìròyìn ọ̀rọ̀ kọ̀ọ̀kan orúkọ kọ̀ọ̀kan tó ala kulli shay'in qadir kí ló bá alim torí pé ìròyìn ọlọ́run kọ̀ọ̀kan àtọ́kùrúkọ rẹ̀ kọ̀ọ̀kan òun ló ní mọ̀nà sábà òun náà ló ní kíni òun náà ló ní ló tó bá wọn bíbámu yẹn tí èèyàn bá gbọ́ yé nínú ìsẹ̀mí ayé èèyàn yóò mọ wúlò fún yàn nínú ìsẹ̀mí nínú tí èèyàn bá gbọ́ngọ̀ sí òye yọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala òun lọba tí máa ń ràn yàn lọ́rọ̀ gọ̀ọ́nì ìyẹn látara àgbóyè tí èèyàn bá nímọ̀ tó fún nípa ẹ̀ èèyàn ò ní mú nǹkan mọ́kàn tí mo mọ̀ pé èyí tí mo fẹ́ mú yìí tí mo bá mú nǹkan ó lè bọ́ọ̀lẹ̀ kí n tó délé tí mo bá kèé ṣe tèmi tí mo bá mú tó wá bọ́ọ̀lẹ̀ kí n tó délé ṣàgbé èèyàn kàdánwò méjì ó ti bọ́lẹ̀ kò wúlò fún ọmọ wọ́n ti kọ́lẹ̀ kò ti dẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ẹ̀ bá da gọ̀ọ́lì tí ẹ̀ bá mọ̀ túmọ̀ gọ̀ọ́lì tó nímọ̀ gọ̀ọ́lì yóò wúlò fún mẹ́ kò wá sí kankan ní orúkọ ọlọ́run subhanahu wa ta'ala tó lọ nílò ọ̀rá rí pé ọlọ́run kan sọ bẹ́ẹ̀ ìmọ̀ yóò ràn yàn lọ́wọ́ láti ní àrídìí tó sàǹfààní abẹ́ẹ̀kọ́ yóò tún ràn yàn lọ́wọ́ láti ṣiṣẹ́ tọ́nà ọ̀rọ̀ dà ẹni tí ò nígbà náà ló bọ́ ní ó lọ mọ wáwẹ́ àníyàn lóru àwẹ̀ nàwáyé tó parí náà sì yá ni lọ́pọ̀lọpọ̀ mọ́ láàbù ni ẹ bá yẹ fún kíkà ẹsẹ̀ mẹ́rin ó pé pérépéré ó wá bá ní lórí ásámú ẹ̀jẹ̀ àdàmí ásámú ọ̀pọ̀lọpọ̀ tó máa sọ wáyé ẹ̀já dàní àsámú ìmọ̀gbọ́n sọ pé nàwáyétù ẹ̀dẹ̀mọ́ ni nàwáyétù náfìlátà náfìlátà tàràwíyì tàràwíyì ìkìdáhà iṣẹ́ ẹ̀rí sì sọ́lọ̀ owó dá mọ̀nà àmìlà àmìlà ilẹ̀ ìsàlẹ̀ amúrú náà ẹbí iṣẹ́ ìyẹn kò ní tẹ̀sẹ̀ wọ́n dàní ọjọ́ lọ bọ̀ kí ló sọnù fún ẹ ìmọ̀ ìlmọ́ torí pé jẹ́rìí bàbá tó ń ta ẹ̀rọ ìgbọ̀n kan náà lọ́nà ẹ̀ lò ó lórí ó ti kà á nìkan ó ti há sórí nàwẹ́ iyùn tó sì kà nàwẹ́ ìtù náà sì látà ẹgbẹ́ ìmọ̀ náà ni ṣùgbọ́n ìmọ̀ yẹn ilmọ́n dé ìrùnà lórí ẹgbẹ́ tábà wí àṣọ fáwọn èèyàn nímọ̀ ìmọ̀ wà fún ẹgbẹ́ ìrùnà fẹ̀ èyí táwọn ọ̀bẹ lọ́rẹ̀ rẹ̀ ilmọ̀ náà fẹ̀ ẹgbẹ́ ẹlòmíì yóò kàn máa dọ̀rọ̀ pẹ́rẹ́ ṣé ẹgbẹ́ kò fi àbákẹ́ wọ́n ní màá ní tó tọ́ ṣùgbọ́n màá wò wà náà fi ẹ̀bá náà ní káwọn sọ pé Allahumma inni as'aluka ilman nafi'a bó wà ní àwọn sàábé ṣe wúlò bó ṣe wúlò náà ni pé tọ́lá ti dáyà mẹ́wàá kó lè bá àṣàǹfààní ìmánì tó wà ń bẹ̀ ìmọ̀ tó wà ń bẹ̀ iṣẹ́ tó wà ń bẹ̀ níbẹ̀ ni wọ́n ṣe wọ́n gbogbo ṣẹlẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ nísẹ̀mí ayé wọn wọ́n máa apply àyà yẹn sí bímá ó ní yòmínúnà bí màtáwà àlẹ́ ìmìnà àkọ́àì wọ́n àgbà ìntàyà kọ̀ọ̀kan wá kó sínú gbogbo àwọn àyà tí wọ́n ti mà ní tó kó sínú mìnà àkọ́àì nínú ìdàjọ́ wọ́n àgbà àti nínú òròyìn tọ́lọ́ọ̀bà àtànábì ń fún wa wọ́n ti dàjọ́ sí gbogbo ẹ̀ wáyà ń kọ́ ọdún nílẹ̀ àwọn àmìrì àwọn àwọn àhìyà gbogbo tó bá dèrò fún ọlọ́run ọba máa ṣe ọlọ́run ọba tó wà níbẹ̀ máa ṣe ọlọ́run wọ́n ó sì máa ṣe ọlọ́run wọ́n jìnnà sí máa ṣe ọlọ́run báwọn ti dá lọ́kùnrin àmì lónìí olùwà yutabbiqunaha ala jami'i ma yash'aduna min al-hawadith wal waqa'i ó ní gbogbo tó bá wọn fojú bàbá yìí nínú gbogbo ṣẹlẹ̀ bákan náà nínú gbogbo ètò oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ àti oríṣiríṣi àwọn tí bá ń bá wọn ni wọn wàá máa apply àyà kùnà nìyẹn sí al-mawjudatu bihi gbogbo ṣẹlẹ̀ tí bá ń ṣẹlẹ̀ sí wọn ọlọ́run tó bá ní al-Qur'an wọ́n ti bẹ̀rẹ̀ yìí èyí tó tún wá ń ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì náà tó yàtọ̀ sáwọn náà wọ́n ni a ah, tó tọ́gbọ́n náà bá ti sọ nìyẹn bá náà ti sọ nìyẹn olùwáyò ha àṣàbò náà àǹfò sàwọn kìí tún ṣe yẹn nìkan wọ́n wà gbéra wọn léwọ̀n èyí tó náà bá sọ náà alukóra nìyí lẹ́bù wo ni mo wà lórí ẹ̀ lọ́jọ́ pé kìí ṣe sábẹ́ ló gba alukóra nìyí ká wá dùn wọn. alhamdulilayi rabbil alamin ìyẹn náà fi hàn bá kà á bẹ́ẹ̀ kò sí láì lókùrú gbà téèyàn bá ti fàfà kó fà tí ò yẹ kó fà tí ò sì gé ìgbékúgbé kó tẹ́ pé mo tẹ̀ sí ọ̀tọ̀ àmì lọ nílànà yẹn ìmẹ̀lẹ̀ ìtàdà àmì lọ nílànà yẹn. ó ní àwọn nǹkan tó wá jẹ mọ́ gbogbo sẹ́ni wọ́n mọ̀ bí sínú àdìkú àná ẹ̀wọ́n bá ti di yàwá Aisha radiyallahu ta'ala anha lọ́ọ́ nípa àwọn anábì wa Muhammad sallallahu alaihi kí ni ìyàwó Aisha sọ ma kuluku rasulillah kini wa anabi wa muhammad sallallahu alaihi wasallam ìyàwó aisha ni kuluku wa alukur'an tó bá ti ka kur'an o ti mọ̀ wa anabi sallallahu alaihi wasallam ni ó tún àfi kò sí nǹkan kan tó lọ́wọ́ bá sọ ní alukur'an sanabi oṣù bẹ́ẹ̀ náà wàhálà wọn sọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam ẹbí àwọn àfẹ́ wọn máa gbé nǹkan yẹn sípò wọn máa gbé sípò wọn wọn máa apply tó lọ́wọ́ bá sọ ní alukur'an kẹrin wọn máa apply ẹ̀ síra wọn kódà nígbà míì nǹkan yẹn kìí ṣàwọn ní ó gbàwí ṣùgbọ́n látara pé ìbẹ̀rù sí ń bẹ lára wọn fẹ́ sáwà kọlọ́ náà bàbá wa ẹ jẹ́ kí n má kojú méjì wa lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tó lọ́ba bá yà kalẹ̀ ní Suratul Hujurat ọlọ́ba ní ya ayyuhal ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an ولا تجهروا له بالقول كجار بعضكم بعضا. ọlọ́ba ní ẹ mọ́ mọ́ ẹgbẹ́ òye ga jù ànágbà Muhammad lọ. bákan náà ẹ má tún máa tún wá máa pariwo má ànágbà Muhammad síláńsílá tẹ bá ń bá a sọ̀rọ̀ tẹ bá fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ànágbà Muhammad ẹ sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́kùtù ẹ mọ̀ pariwo lánàá bí lórí kàjá ìbá àbíkùn bá a lọ bẹ́ẹ̀ sì máa pẹ̀lú ayé ẹgbẹ́ ọ̀rẹ́ méjì lè máa pẹ̀lú ayé mórí wá mí mo tí ìwọ náà mọ̀ ẹ gbọdọ̀ lánàá bí Muhammad sallallahu alaihi wasallam tẹ bá máa pàdánù pé Muhammad ọ̀yá máa bọ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọlọ́nikẹ́ àǹtàdàtọ̀ àmàlù wà á tún láàrín ṣùgbọ́n ọlọ́nikẹ́ tàbí ní kẹmọ́ ṣe lè ní pé tẹ́ bá fi rú ṣe sí yẹn kí ṣe oyún mọ̀ bá bàjẹ́ ìrún ààwẹ̀ ìzàkádúgbò ṣe olórí jáde tẹ́ṣe fún bàjẹ́ pé yóò ní náà ó sì yanjú tàwọn nǹkan kan tó ti bà ìsìláàmù yẹn jẹ́ ọlọ́nkọ́ sáà nù wọn ìgbẹ́nu àwọn sàhábà nígbà Muhammad sallallahu alaihi wasallam sáábì ibn Qais wọ́n ní arákùnrin wàkánà jahiru sọ́ọ̀tì wàkánà jahiru sọ́ọ̀tì ó wá jẹ́ tó ń tè é lọ sókè naturally bẹ́ẹ̀ bọ́ọ̀ ṣe máa ń dá àyàn ọ̀tọ̀tọ̀ ni àníbàárẹ̀ tẹ̀ yóò wà mọ́ṣáláṣí kò wá ni wọ́n ń lọ bí àwọn ìwọ̀n ọ̀bọ̀jọ́ kan náà àbàdé sáájú tó gbọ́nà kọ́yẹ̀sì mọ́ṣáláṣí arábìnrin ta ni ọ̀rọ̀ wọn wá ní nígbà tí sàádé tí ó lọ wà nígbà tí ó dé bẹ́ẹ̀ bí sàádé bó sì kárí lọ nínú ǹjẹ́ kí ló dé ó sára kalẹ̀ ó ní ánẹ̀ ó ní èmi náà lọ́wọ́ ń bá kẹrin èmi náà ni mo máa ń gbóhùn mi sókè wakọ̀dì hajjitọ̀ amẹ́lì ìbọ́lọ̀ ń sọ pé àǹtá àbàtọ̀ àmàlùkùn ẹni tó bá ń gbóhùn sókè níwájú òun ti òun ti dákàdà ara tòun kéde kóun tí wọ́n máa ṣe mọ́ṣáláṣí nígbà tó gbogbo tóun ti ṣe ti bàjẹ́ lóhùn sókè níwájú anábọ̀ àmọ́ sọ̀rọ̀ anábọ̀ á ní a ìnà kàmí àlè jẹ́nà ṣọlọ́ọ̀rẹ́ arábìnrin ìwòye sọmọ náà wọn máa jẹ́nà sọ kọ́wọ́fà mi nàlá nítorí ìpayọ̀ ọlọ́ọ̀bà tó bẹ̀rẹ̀ ẹ̀mẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ alẹ́ mi wọ́n máa bá àkùrán kálukú sì máa máa kàrẹ̀ pé ọlọ́run ṣeun àwa bọ́ mi yẹn ó sì máa kó bọ́ mbẹ́ ìyá ọlọ́run ṣeun pé tó bá gbọ́n obìnrin tí òjò tó kọ àwọn ará àwọn mọ̀tí àtúnlàwá wà kọ́ọ̀lì tààtúnlàwá tàbí náà máa àwọn ìyàwó yín ẹ̀mọ́ mọ̀ mọ̀ mọ̀ ta wàhálà ẹ̀mọ́ ẹ̀mọ́ gbòón náà tẹ́ fi kiri ọ̀rọ̀ lára wọn náà alhamdulillah ọlọ́run sànà wà mí nù màìdá gẹ́gẹ́ jẹ́rì yóò mọ̀ má kẹ́rẹ́ fúnra ẹ̀ àwọn àbí ọ̀rẹ́ ẹ̀ lókè tó máàkì yìí ó mọ̀ bóyá bó ṣe máàkì ẹ̀ yẹ sọ́lọ́ máàkì ẹ̀ lẹ́yìn abúlé mọ̀sán lè rọ́bì ọlá àyàn inú hadith ti tiẹ̀ ó ní ìdàtọ́lọ̀ bá sáyà kalẹ̀ pé alladhina amanu walam yulbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun ọ̀rọ̀ wọn ni àwọn ìgbàgbọ́ òdodo tó á dé ìgbàgbọ́ òdodo wọn wọn ro àbòsí kankan mọ́ ìrọ̀ àwọn tí wọ́n bá rí báyìí ulaika lahumul amnu irú àwọn eléyìí ni wọ́n ti rí kọ̀ọ̀kan balẹ̀ lọ́dọ̀ ọlọ́run mọ̀ tẹ́lẹ̀ wọn àwọn àtìlẹ́ ní ìmọ̀nà lẹ́ẹ̀dá tí wọ́n jọ ọlọ́run gbàgbọ́ tán kò sí àbòsí kankan nítorí wọ́n mà kò sínú àlámà ni. bábìlẹ̀ kan sọ́jà rọ́bì ọlọ́run tààlà ni ó ó ní bá àwọn sábẹ́ ṣe wá gbélé nígbà tí wọ́n bá sáré kalẹ̀ ó ní àwọn sábà ṣàkọ́ dáìlì kálá sábẹ́ ṣe bá tẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ ọba ànábì nìkan lọ́wọ́ ọba pé aláàbẹ̀ nìkan bá wọn pé. ètò mẹ́bí kọ́ ìlẹ́tòlẹ̀ ààyùn ìtàgbẹ̀ ní kọ́ ìlẹ́tòlẹ̀ ààyùn òun náà ní pé kéèyàn máa fi ara sọ nǹkan kan kó sì máa bójú sọ nǹkan mi kéèyàn bá èèyàn sọ fún pé ọ̀yà lọ́dọ̀ owó lọ́wọ́ yẹ ọmọ èèyàn tó á fẹ́ ìtẹ́gbẹ̀ nǹkan iná tó lè ayé mi ojú náà ni a sọ ànábì òní rẹ̀ àwọn sábẹ́ ẹnìkan wá ń wà òmùgbò kan sálàgbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tán ẹni wa lọ tán ànábì wa sọ̀rọ̀ sábẹ́ pé ẹ̀sìn wa ń ká ìwé à tó wà lẹ́sùn bá àfẹ́lá akẹ́rin rẹ̀ tí kò fún wa ní instruction ni ànábì ni láà yàmbá gèrè nàbí yìí à ń takùn náà láwùkọ ìnàtò àjò ànábì kò lẹ́sùn kó mọ̀ fojú sọ̀rọ̀ kó yẹ kí ọ̀tọ̀ ni tó fẹnu sọ ọ̀tọ̀ ni tó fojú sọ àná bí ọlọ́run mẹ́ta tó fojú sọ. oníṣà pàdánì abẹ́gbọ́n sọ́ọ́ lẹ́rọ̀ di ara ni ó ní owó ara wọn tàbí òun balẹ̀ mọ́ pé kódà ní tó jẹ mọ́gbìn náà ń fojú sọ̀rọ̀ ta ni òun ṣe. àìmọye dàbí ìtẹ́yìn ọmọ tí ìyàwó ẹ̀ tàbí ìyàwó ọmọ tí ìzọkọ ọlọ́run jẹ́ pẹ́ máa gẹ́rẹ́ ọkọ sì kọ́ yìí àbòsí náà ni àwọn tàbí wá wo ó yí ọ̀nà tábò sí pé sí wọn pé ta ló fẹ́ là ń bẹ̀ ta ló fẹ́ là ń bẹ̀ àrà àti ọ̀rẹ́ rẹ̀ gbígbé ya fún káwọn ti jẹun yóò bí wọn yóò àti nǹkan like kí n jẹun lé mi ní lè jẹun lára kí ló dé ṣe àti jẹun lára mi feel like kí n jẹun lẹ́yìn kò sọ pé ó tọ̀ lónìí máa sọ pé ẹ̀ náà ya ọ̀dọ́ alájọ olóúnjẹ lónìí náà tó ń di onípàtìpàtì bá wọn ó sọ wípé tí ó fi wá gbẹ́jọ́ rẹ̀ pé nìjọba inú mi lòún tiẹ̀ ìlànà àwọn tàbí òwe ta ló fẹ́ bọ́ọ̀mù lónìí rẹ̀ ta ló fẹ́ bọ́ọ̀mù rẹ̀ wọ́n ti ṣàkọsí àyíkàlà sáàbù sórí láti nígbà tó kọ́mọ́ ní àwọn tó dóni ìgbàdo òdodo wọn ní rà sí kẹ̀kẹ́ pọ̀ mọ́ pẹ̀lú sábò sí kíkún lẹ́kún mọ́ àwọn àbí òun bá lẹ̀ mọ́ wọ́n bá lọ bá nìgbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n yá Rasulullah ìwà ànábì ayùnà lam yazlim nafsa tani lè nínú wa tí ò ní sàbò sí bó ti rí kó kéré ma àbòsí dàbò sí wọn ni kò sẹ́ńtì ò ní lọ́wọ́ àrẹ́bà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn sàkánà àtàzùmọ̀ kèyí ti ń tẹ̀ ń lò sẹ́mi wọ́n ti rò pé báwọn wọ́n ti rò pé àyàn yẹn ti káwọn sínú wọn ò má kí ara wọn bí àwa lè yàn arábìkẹ́ ti ń tẹ̀ ń lò yẹn. إنما هو كما قال كما قال الله تعالى كما قال لقمان لابنه arábìnrin tọ́lọ̀ ọba dà lérò náà ní tí Luqman sọ fọ́mà rẹ̀ torí ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adheem ìwọ́n mọ̀mí la tushrik billah má ṣe bọ̀ pọ̀ mọ́lọ́ inna ash-shirka torí mímọ̀ ẹ̀bọ̀ mọ́lọ́ la dhulmun adheem wọn na bùsí tó ga jù tí ò sábùsí tó ga jù wọn nínú tọ́wọ́ wọn gbà ní ọ̀dẹ ara wọn ẹ̀sẹ̀ wá balẹ̀ ara wọn tó balẹ̀ yẹn kéde kó tún máa lọ sí ààbò sí èyí tá à ń sọ yẹn náà wọ́n wá apply Quran ṣẹra wọn pé àwọn ọlọ́wọ́ máa ń bá wí lákòókò wọ́n tún wá apply ẹ̀ sí àwọn ẹlòmíì wọ́n apply ẹ̀ sáwọn ẹlòmíì àríntàwọn alóyìn ẹwọ àdéhùn mi umm Yakob hadith abdullahi bin masoori radiyallahu ta'ala anhu omi yaakubu yìí nínú obìnrin tó gbàgbọ́ yẹ ẹ̀sìn síyáàkú hadith yẹn jẹ́ pé wá pé nínú àwọn obìnrin tó mọ̀ mọ́ alukur'an karim wọn ni wọn làbẹ́ ẹ̀gbọ́n sọ́dọ̀ wọn sọ pé la'ana Allahu al-wasila wal-mustawsila gbogbo obìnrin tó bá ń fi wọn kún àtẹn tó bẹ̀rẹ̀ náà sílẹ̀ tí wọ́n bá fi wọn àwọn méjèèjì wà lábẹ́ ìlànà wọn àwọn afá ní dáńpẹ̀ ní làánà oná ni àtọ́ọ̀dù wàlẹ̀ ìbùhán àwọn rahmatulá ìkẹ́ ọlọ́mọ ọba kéèyàn ó jìnà sí ìkẹ́ ọlọ́mọ tẹ́fẹ́ èyí tí ń jẹ́ làánà ni kí wọ́n jìnà jìnà sáànú ìkẹ́ ọlọ́mọ ọbẹ̀ pé ẹni tí ó ń bá èèyàn fi wọn kúrun àtẹni tó dórí ẹ̀ka lẹ̀ tó ń gbà fi kún náà àwọn méjèèjì wọ́n ti jìnà sí ìkẹ́ ọlọ́mọ wọ́n ti jìnà sáànú ọlọ́mọ wàlúwàṣímà ẹni tí ń bá àyàn kọlà wàlúmọ̀tẹ́wòṣìmà àtẹni tó náà gbádùn kó wọn kọlà tó náà gbé ẹ̀kẹ́ lẹ̀ àti tó dára lẹ̀ ẹlòmíràn ìwọ láìpẹ́ wá wọn èwo kò sí ní jẹ́ wọn wọn ẹ̀fẹ́ nínú Islam mọ́ náà ní ẹlẹ́kìtàn òun náà ní circumcision tó bá ti kó ba gbogbo máàkì tá ń fà ẹlòmíì kọ́lọ̀ bá kó sàkóríkì fáwọn òbí wa pé wọn ò mọ ní tó ṣàforíjì fún wa nínú tẹ́yìn ò bá sì mà tó fi ṣe aláforíjì lọ́mọ́ lára àwọn ọmọ tèmi báyìí gbogbo design lọ ni wọ́n ti hàn síbẹ̀ pa láti gbàdé kí wọn kálukú ní orí ẹni bí kúrò àwọn tó kọ dẹ́tọ̀ bá àti ẹlòmíì mo kọ̀ sí ń kùn gbogbo àwọn tó ń ṣe léyìí ọlọ́pàá làánà oníbàkan náà wà náà ní sọ wẹ́ẹ̀lì mùtàmí sọ ọ̀dì bákan náà làwọn obìnrin tí wọ́n máa ń fa àrùn pé ìpè ju ojú fáwọn èèyàn àtàwọn obìnrin tí wọ́n ń jà kan ṣe bẹ́ẹ̀ náà pẹ̀lú àwọn náà. bákan náà wal mutafallidat lil husn àti àwọn obìnrin tí wọ́n ń lọ fi àlàfo sáàrin ní wọn tí wọ́n lè bá rẹwà. ẹlòmíràn ni àmọ́láìkì ah, yìí sísàn yẹn. déèdì bá tọ́lọ́ bá fún yẹn léèdì naturally kò sí láì sí mẹ́ta nàní ọ̀gbà ẹ̀yẹ ti di orí àwa náà kó wà lọ́mọ fáìlì yín àtẹni tó bá fáìlì ẹ̀ àtọ̀hún tó dùkú tán bá fáìlì ẹ̀ nínú làánà ọlọ́run náà. wọ́n ní Abdullahi kan sọ́dọ̀ rọ́bì ẹ̀ láàánú bó sọ wá sọ àdéhìsì ọmọ Yakubu wa jọ nígbà tí ọmọ Yakubu jọ ọmọ Yakubu wa lọ bá Abdullahi kan sọ́dọ̀ pé àdéhìsì tó ń sọ káàkiri yìí ọ̀rọ̀ tó ń sọ pé ọlọ́run sẹ́ni ilé ìran àwọn èèyàn tá a sọ wọ̀nyí ó ní fa ìmìnira kọjá tọ̀rọ̀ ọ̀tún màá bẹ́yìn náà lọ́wọ́ níbi tí àlùkùránì ti bẹ̀rẹ̀ débi tó parí sí èmi ti kà nǹkan kan pamọ́ fún mi nínú orí tó lọ́ọ̀bà ti sẹ́bi ilé gbogbo àwọn ọ̀rẹ́ yẹn tó ń sọ mi abúlé mi sọ pé làwọn kò ń ké kọ́rọ́ sí mi tó bá yẹ pé tòótọ́ ló bá ka kùránì tòótọ́ ó ti ká bẹ́ẹ̀ ọ̀kà máa ní obìnrin alóhùn ká tó ló máa abúlé mi sọ pé ó ti káyọ̀ ọlọ́ọ̀bà tó sọ wà má àdá kùmọ̀ rọ̀ sóòlù pàkó fún yín nílànà ẹ̀dì mú wà máa nà ha kún hàn ní òfàǹtà o nítorí wọn ní kẹ́ ẹ má dé bẹ ẹ̀sìn ìtẹ̀sẹ̀ wàtàkùn lọ́ha iná lọ́ àṣẹ ní ìdòlẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ni ẹ̀fáyọ̀ ọlọ́run torí pé ọlọ́run ọba tó lè koko níyà ni kó má fi hàn jẹ́ kí ni abẹ́ mọ̀ sóde fún lẹ́sì ó fún lẹ́sì rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ti sọ pé káàtẹ̀ lánàá ìwà mùsùlùmí. òwe circumstance tó bẹ̀rẹ̀ ìgbé wa níbo ló dá padà sí ó dá padà sínú alukur'an kẹrin ló sọ pé nínú ọ̀nà tó jẹ́ kí kur'an ní wúlò báwọn sàábà anagba muhammad sallallahu alayhi wa sallam wọn ni wọn máa ń dá wọn padà síbi wọn máa ń dá wọn padà wọn sì máa ń dá àwọn ẹlòmíràn padà síbẹ̀ sheikh wa ni hali wayankọduna liawamiriya wayitabdiquna wọn ni wọn máa mú alukur'an wọn máa mú lò alájẹbí ma yashadun min al-hawadith lórí gbogbo tán bá ń rí nínú gbogbo ìṣẹ̀lẹ̀ wal-waqa'i al-mawjudati bihim àtàwọn tí bá ń ṣẹlẹ̀ sí wọn wábi gèrè àti ìṣẹ̀lẹ̀ sẹ́lómi wọ́n yuhasabuna anfusahum wọn àmọ́ ìgbèrè àwọn ilé wọn. hal hum qa'imuna biha ìjẹ́ bọ́ọ̀lù wọn bá fi ní káwọn ṣe é sáwọn dúró ti nǹkan ẹ̀kọ́ ṣe tó àti ṣe yẹn. aw mukhilluna bi huquqiha wa matlubiha àbí àwọn àbáwọn tí tó jẹ́ pé mohilon bihukukiya tó jẹ́ pé àwọn tí ń ní ààyè nípa ìwò alukur'an wa matulubia àti talukur'an ń wá ní ọ̀dọ̀ wa sí àwọn òtí máa ń láàyè táwọn òtí máa jẹ́ tó jẹ́ pé kò ṣe bó ṣe tọ́ báyìí wọn ni wà kayfa tó jẹ́ pé àwọn nǹkan tó sàǹfààní táwọn ti kọ́ lẹ́kọ̀ọ́ náà Al-Qur'an Al-Karim báwo làwọn ó ṣe wà lórí ẹ̀ táwọn níkùn bẹ́ẹ̀ ó ní wàtàdáàrúkì wàtàdáàrúkì máa nàkọ̀ sọ̀mìnà àwọn máa lókè sọ̀mìnà wọ́n wà máa wò pé èyí táwọn ò ṣe tó bó làwọn ó ṣe tó ṣe bójú ẹ̀ wàkẹ́ àtàkálùs mínà òmórì dọ̀ọ̀rọ̀ gbogbo nǹkan tó lọ́n ló lè ṣe wá ní sùtá bó lè ṣe fẹ́ bọ́ńbẹ́ẹ̀ onífàyà tàdúnà bí olómi gbogbo alukur'an wọ́n máa fi ṣe ìmọ̀nà wáyà tàkọlá kóna bí àkìláàkì wà àdáàkì ìwà tí wọ́n máa wù ìwà tí ó bá alukur'an mú ni ẹ̀kọ́ tí wọ́n máa lò ẹ̀kọ́ tí wà ní bàmúsá alukur'an ni wọ́n ni wáyà àlẹ́mọ́n annáwó xitọ́ọ̀bùn mìnàáàlì nílẹ̀ ìlú wa

bákan náà kí wọ́n máa sẹ́tọ̀ tí wọ́n bá gbọ́ nínú Al-Qur'an Karim ṣé o ní faman salaka hadha at-tariq alladhi salaku ẹni tó bá tọ ojú ọ̀nà táwọn sàábé tọ̀ yìí nípa àtidágbé Al-Qur'an Karim wàjáde tó sì gbìyànjú wàṣítáàdà fi tadabburi kalamillah tó sì tẹpẹlẹ mọ́ àti máa gbọ́ àgbéyé ọ̀rọ̀ ọlọ́run ṣé o yẹn tó náà bá ti ka alukur'an tó bá ti gbé alukur'an yóò gbìyànjú àti ṣẹ́tọ̀ láti mú lò ibi tó bá ti láàyè yóò mọ̀ fúnra rẹ̀ ṣe ó lẹ́nu bá torí ọjọ́ náà bẹ́ẹ̀ wàjáde wà ṣáàdà tó sapá tó gbìyànjú fi tadabburi kalamillah láti máa ronú sọ̀rọ̀ ọlọ́run ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ní ìfúti halawul baabul azam fi ilmi tafsir irú ẹni báyìí ilẹ̀kùn tó tóbi nínú ilẹ̀kùn téèyàn máa ń tọ́lọ̀ máa ń sí fún yàn tí yàn máa ń gbọ́ àgbóyè Al-Qur'an Karim ẹni tó bá lu ìsẹ̀mí ẹ̀ báyìí ọlọ́bù sílẹ̀kùn àgbóyè Al-Qur'an fún náà kó lọ́dà sí fẹ́ẹ́ kọ̀ọ̀kan wọn. wọ́n ní wà kọ́wé yasma alifatu ìmọ̀ rẹ̀ nípa Al-Qur'an yóò lágbára wastanarot basirotu wastanarot basirotu ojú rẹ̀ tí ó fi máa yóò ní ojú inú ọlọ́gbó tẹ ìmọ́lẹ̀ sí ọpọlọ rẹ̀ tẹ́bí yóò ti mẹ́rin ọ̀nà tí wọ́n tọ́nà máa sọ nítorí pé ojú ọ̀nà tó gbà mú ìmọ̀ ojú ọ̀nà àwọn sábà ní wọn fẹ́ràn sọ́lá rẹ̀ sálámà ní. ó ní wà stẹ́gìnà di adẹ tọ̀rí ó ní ẹ̀bá ti mọ bọ́ àwọn sábẹ́ ṣe lò pẹ̀lú alukur'an àtọ̀nà tó ń dàtò ó ní èyí ọ̀rọ̀ rọ̀ tí ẹ̀bá ti tẹ̀lé ojú ọ̀nà àwọn sábẹ́ ankẹ́fọ́rọ́ ti takalifà ankẹ́fọ́rọ́ ti takalifà ìmọ̀ ìdààmú ara ẹni kí ni abẹ́ sọ̀rọ̀ ọlọ́run kò máa làágùn kí ló ń làágùn sí abẹ́ mọ́ sọ́dọ̀ ọ̀dẹ̀ ọlọ́run tààlà ni ó ní ittabi'u wa la tabtadi'u faqad kufaytum ẹ máa tẹ̀lé tó ti wà ńlẹ̀ ẹ má mú ti yín kí ló sọ nípa àyà yìí kí ló sọ nípa àyà yìí kí lànà bí sọmọ àlùfọlà kí ló dà lérò pẹ̀lú ẹ̀ tí ẹ bá ti mọ yẹn ẹgbẹ́ èèyàn ní ẹ̀sẹ̀ máa dààmú kò ní ẹ̀sẹ̀ máa wúwo kú wù ó ní ìlú sọ pé irú ẹni bẹ́ẹ̀ ìmọ̀ rẹ̀ ó nà dára ọlọ́ọ̀kọ́ tàn mọ́lẹ̀ sínú ọpọlọ rẹ̀ ó ní wà sẹ́gìnà bí áàdà tọ̀rí àǹkẹ́sọ̀ ti tàkàlùfà gbogbo mọ wàhálà rẹ̀ ni ìmọ̀ dààmú kéèyàn máa kẹnu bọ́n tí ó mọ ẹni yóò làkùnmẹ́ ó ní wà á ní bùhóòs alẹ́ bákan náà ẹni náà yóò tún rọrọ̀ kúrò níbi àlùbọ́sọ̀lù kàrìbíyà kí ẹ̀rọ máa wádìí nípa àwọn nǹkan tí kò ní nǹkan bá ṣe pẹ̀lú tọ́nà ọba torí ẹ̀dá ìparí káyìí nǹkan tí àlùbọ́sọ̀lù kàrìbíyà àwọn ìwádìí àwọn ìwádìí ìta tí ò ní bá ṣe pẹ̀lú kàlùkùránì kẹ́ńtì ìgbẹ́ngàn wọn insha Allah nínú tafsir orúkọ àwọn àsáàbùl méjèèjì kọ́lọ̀ ajá wọn àmì ìrìnà lẹ́rẹ̀ ìgbà tí sọ́lọ̀ bá sọ ẹ̀fọ́ náà kranke yóò alọ́mọ ká wàhálà ní títí wèrè kan ó pàkọ́kọ́ nù wọn ní jẹ́ abúràdáka alìbòsùn kàrìjìyà gbogbo wájú tó ẹgbẹ́ kò wú kátà sí wàkùsùn sọ wọ́n ní eléyìí gbogbo àwọn ìtọ́ ẹgbẹ́ ẹlòmíràn rò pé mọ̀ ní kèé fi ṣe mọ̀

wọ́n ní alánàṣí aláàṣí wà wò pé ah, ẹni mo tóbi tó mọ̀ ẹni aláàṣí mo mọ̀ tóbi púpọ̀ ìgbéraga wà wọnú aláàṣí wọ́n ní fàkọ́lá pọ̀lọ́ olè àyíyàtà ọlọ́ọ̀bá bá déjò ejò tọ́lọ́wọ́ bá dá yìí wọ́n ní ejò yìí ọwọ́ á aláàṣí ní ìpọ̀nà méje tẹ̀wé aláràṣí ló ń kojú èdè wa lọ mọ́ aláràṣí ní ọ̀nà méje ó bẹ̀rẹ̀ pé gbogbo vastness aláràṣí multiply seven ní èdè wọ́n ní nígbà tẹ́jọ yẹn nígbà tẹ́jọ yẹn lọ tó pọ̀ mẹ́ àjò ní alhamdulillah nígbà ọ̀yá ìgbéra dábà wọ náà bẹ́ẹ̀ àá ah, lẹ́jọ ah. náà bá tún wà lára sí ẹgbẹ́ wọn kú làárìṣẹ́ làdín pé àlàárìṣẹ́ làdín àdínmọ̀ títóbi wádà lára àláràṣí nísìnyí onígbàtọ́yá ọlọ́pàá àwọn ọ̀tọ́lá tó ní hàn ìwé ètò ìwọ́n náà fún fọ́nbù ọlọ́pàá fún dá omi ọlọ́pàá ìwé ètò ó wà máa wọ́ lọ sínú omi ètò bá kún wọ́n lọ sínú omi nígbà tẹ́jọ lónú omi bẹ́jọ ìtúnṣe tóbi tó omi bá tún wo ètò mú òkè ẹ̀rọ orípa ètò máa omi náà tún kọ́ ní alhamdulillah nígbà ọ̀yọ́ mi tó ní àbá ah, ètò tó nọ́mà lára sílẹ̀ èdè gbogbo àwọn pàtìpàtì wọn. àwọn afáàyè sọ pé àlà arúṣú ààbọ̀mù màálù kọ̀tìn nínú gbogbo ẹ̀dá tó náà bá dá gbogbo pé ọlọ́run dé dá aláwàṣí ló tóbi jù. ìlú jẹ́ pé ẹni tí ò bá ti mú mọ̀ lọ́dọ̀ àwọn sàhábà nígbà Muhammad sallallahu alaihi wasallam kí ló máa sọ pàtìpàtì ló máa sọ ìnàkẹ́ yóò wọ ọ́fṣáìdì jazakumullah wàláì tí ìrìnlá ti ọlọ́fẹ́ mi wọn. Tóbi ọlọ́ba fi rọ́bù làárùsí làbíyìn rọ́bù làárùsí làbíyìn. Ọlọ́ba subhanahu wa ta'ala tó ní nǹkan ẹ̀ ó ní á ah, ọlọ́run ọba làáràṣí ọba làáràṣí ńlá ọba làáràṣí tuntun. Nísìnyí tó lọ́ba wá ń pè ní tó tóbi kí ló padà ṣe ọ̀padà kéré ẹ̀. Wọ́n kọ́dìrọ̀ ha ilẹ̀ ọlọ́run tààlà ebi tọ́lá ara ṣe tóbi pé ẹnì kẹ́kọ̀ọ́ ò lè ròyìn ìyá fọlọ́run ọba tó dáa fàábí sùn ẹ gègèrè ti bílẹ̀ ń sọ fún wa pé èdò kan wà tó lọ́mọ lára ṣì ní gbogbo tó bá fẹ́ tòrọ bọ̀lẹ̀ àárín ṣẹlẹ̀ àbí tó bá dé inú tẹ̀síìr pé àlára àti kojú tó ṣùgbọ́n tó tún tóbi ju àlára àti lọ ń bẹ yàrá mú tàn wá. albus alẹ́kọ̀ọ́rẹ́ ti àwọn ìwádìí ẹgbẹ́ ó ti jáde kú òun tó lọ ń fẹ́ ó ti jáde kú òun tánà ìwà Muhammad sallallahu alaihi wasallam fẹ́ oní àti tó bá ti mú alukur'an báwọn sàájú ṣe mú tó bá ti dọ̀ ọ̀nà wọn tó bá ti dàtà alukur'an yóò bọ̀ kú òun níbi yóò bọ̀ kú òun níbi ìlú pátipáti àbí pálapàla yóò bọ̀ kú òun níbẹ̀ nàá ń bọ́lá dé o. wọ́n ni wà kó sóòsàn oníbàkan náà ní pàtàkì jùlọ ìdákanà kọ̀dẹ̀ àkọ́dá min ulumi al-arabiyyati janiban qawiyyan oní èyí wà jẹ́ tí ó dágbé al-Qur'an ní pàtàkì jùlọ tó bẹ́ẹ̀ bí ìdí lábáwá èèyàn tó bá yẹ pé tí èèyàn ti mú tí èèyàn bá mú tó nípa pé tí lábáwò bá nípa dáadáa àfàjì ó lábà ṣe wọ tí lábá èèyàn bá yẹn jú tí èèyàn fẹ́ tú ọ̀rọ̀ ọlọ́run tí èèyàn fẹ́ ṣe bí àfáà wàhálà yóò lálàṣe nígbà tí a bá lálàṣe tán ayé ló tún wá lálàṣe yìí ṣe àgbẹ̀ ìjà pàmílà mi lè èyí ó ti kọ́kọ́ lálàṣe fún rẹ̀ nígbà ó sì rẹ́pàá yàn sójú ọ̀nà wọn àjá àti àmàrẹ tọrọ lọ wọn ni wà látàkùnù kàlẹ́dí ìnà náà sùn lọ́ha fáànù sáàhùn àwọn sísà lóga nìkan là ń sọ ká má tẹ̀ wàlá takùnù kàlẹ́bí nana sọ̀lọ́ ọlọ́ni ẹ má dàbí àwọn tó jẹ́ pé wọ́n dàbí ọlọ́run ó wá ní fa ansáhùn àǹfọ̀sàhùn wọn ò sì dàbí ọlọ́run ó ní fa ansáhùn àǹfọ̀sàhùn ẹ má dàbí àwọn tó jẹ́ pé wọ́n dàbí ọlọ́run fa ansáhùn àǹfọ̀sàhùn àwọn náà wá ṣe kí o àwọn náà orí ara wọn ni wọ́n gbàgbé wọn ò gbàgbé ọlọ́run ẹ ń bá lóun gbàgbé ọlọ́run orí ara ẹ̀ ló gbàgbé ṣètùmáyà mi tó bá yẹ kó bá náà ni wàlá takunu kalladhina nasu Allaha fanasu anfusahum yorùbá jẹ́ bébé eléyìí nasiya òun ni eléyìí ansa nasiya ó gbàgbé òun ló gbàgbé fún rẹ̀ ansa ó mú gbàgbé ní ní ànábì wa nígbà tó bá sọ̀rọ̀ Musa àti Khadir kí lọ́mọ ọ̀dọ̀ Musa gùlámù Musa tó mú lọ nígbà tí wọ́n lọ́dọ̀ ọ̀dọ̀ kí ló sọ ó ní wà má àǹfààníhù ìlà ṣèyítọ́ọ̀nù àbùkù kò sẹ́ni tó jẹ́ kí n gbàgbé ju èṣù kò sẹ́ni tó mú gbàgbé yẹn bá mi jù sùn lọ ó sọ pé àǹfà ló lò bẹ́ẹ̀ nígbà táwọn àǹfà kò mọ yàtọ̀ láàrin àǹfà àti nàìjíríà sẹ́ni pé yóò lálàṣe díẹ̀ ìkan náà àwọn brothers wa wẹ́ẹ̀ṣẹ̀ ń kéwò ní ẹgbọ́sùn mi dára ní àwa wà níwà sí MSS nígbà ẹ̀ àwọn àwọn àti council brian dolan selector ọwá tó àdínì kánú àdínì àwọn àwọn sánà sọ́nà sọ́nà pé láti sánàbí ti láti lè lọ́wọ́n lọ́wọ́ ayé ní islam ẹ̀kẹ́yẹ ewu ló dáa jù nínú ẹ̀sìn islam ṣe ní àwọn ìmọ̀ ṣe pàtàkì abẹ́yẹn ṣàlàyé lẹ́yìn nísìnyí anábìrin ayi wọ́n bèèrè lọ́wọ́ anábìrin ayu ni islami xayiri ewu ló dáa jù mọ́ ẹ̀sìn nínú ẹ̀sìn islam ṣé kankan bẹ́ẹ̀ nínú ẹ̀sìn islam tí ò dáa tẹ́lẹ̀ ṣé kankan bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wọn inú islam ewu ló dáa jù àṣé islam sọ pé xisọ́ọ̀lù dín kò lè ha gbogbo ṣe sí ẹ̀sìn pátá kò lò àfẹ́ dáadáa ni ṣùgbọ́n lábẹ́ dáadáa yẹn náà ọlọ́ọ̀bá máa ń fi nǹkan kan ju nǹkan lọ ànágbà ni a ah, nínú tó dáa jù púpọ̀ nínú iṣẹ́ olóore tó tún ga ju àwọn iṣẹ́ olóore mìíràn ànágbà ni tó ti ìmọ̀ tọ́ám wà tẹ́kọ̀rọ̀ òṣèlè alẹ́mìn àrọ́fẹ́ wà alẹ́mìn tọ́ám nígbà tá a wà rẹ tó ti ìmọ̀ tọ́ám ó ní ànágbà sọ̀tún láti nínú tó dáa jù nínú tó ti ìmọ̀ tọ́ám máa jẹ oúnjẹ rẹ dáadáa máa jó ń di ẹ̀rẹ́ láàmù ẹ̀tọ́ òṣèlú ìbá ẹ̀rù pé òṣèlú ẹ̀kọ́ sọ tó ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sọ pé ẹgbẹ́ tọ́ ìmà kí ni ó tọ́ ìmà ó jẹun nìyẹn ìyá tó àmù tẹ́lá tọ́ ìmà nínú ìmọ̀ ìdílábá wọ́n fi fíìlì láàzì mímì yẹn fíìlì láàzì mímì tọ́ ìmọ̀ ìlú wà láti ọmọ náà ṣe kí ni o ọmọ náà ń jẹ láti rí ni pé ẹ̀ẹ̀lì fáìlì ẹ̀ẹ̀lì rí fáìlì àti mọ̀fúlù lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ̀ kẹwàá ní tọ́ ìmọ̀ ìlú wà ládú àlẹ́fọ́gbà tàbí tọ́ ìmọ̀ ìlú wà ládú sọ̀dẹ̀kọ̀wò ọmọ náà ọdẹ ọmọ náà fún ọ̀rẹ́ ló ń jẹ ẹ ń bá sọ bá ń sọ sọ̀rọ̀sọ̀ òun ló dá jẹun fún rẹ̀ sí kan ara ẹ̀ tó bá fún èèyàn ló ń jẹ àmọ̀ ni ó jẹ alẹ́bí àtàmọ́hùn méjì ọlọ́sọ pé alẹ́bí tọ̀yìmọ̀hùn ọlọ́pàá di àtàmọ́hùn méjì wọ́n wá tó ti mọ̀tàn fún ẹ̀jẹ̀ ń jẹrẹ dáadáa kí ni dáadáa ti sì dà lérò tó ti mọ̀ tọ́ àm fún àwọn èèyàn ló ń jẹ. Sẹ́yìn ti lálàṣẹ. Nígbà tó wá parí tó drop mic, mo máa gbọ́n àáfà àti àmẹ́ yóò sìn tó ti mọ̀ tọ́ àm máa fáwọn èèyàn ló ń jẹ àmẹ́. yóò rí bákan ní ara rẹ̀ tó ló lálàṣẹ rẹ̀. So eléyìí, irinṣẹ́ kò sọ tí èèyàn bá ní jáníbù tó wà kọ̀wé nípa lóra àwùjíyà yóò rìn yàn lọ́wọ́ láti dá lórí alukọ́rán kẹrin gbogbo àwọn ẹ̀dá tún gbìyànjú ọláì kò sẹ́ńtì ò lè láǹfààní àti ṣe oníwàkánà láwo ìlìmáà ẹ̀fúnmáwo oníwàkánà láwo ìlìmáà mú wà ìmáàmù ó tún wá ní àkólé kan ó sì tún ní ìmọ̀ ẹgbójú wo بسيرة النبي صلى الله عليه وسلم وأحواله مع أوليائه وأعدائه ó tún máa ń bójú wo ìtàn ìgbésí ayé ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn tí wọ́n ń fẹ́ ànẹ́gbà Muhammad àtàwọn tí wọ́n takà ànẹ́gbà Muhammad tí a bá nímọ̀ nípa yẹn yóò ràn yàn lọ́wọ́ láti dájú ilé ìtọ́nà ọba ń sọ nínú àgbáhàn kiri wọ́n fa iná dáàrí akbaru awnin ala adal maslam tí a bá fẹ́ dájú alukur'an kiri oníkè yàn ṣe léyìí nínú tó tóbi jù nínú tó lè ràn yàn lọ́wọ́ láti dájú alukur'an yẹn wọ́n wà mẹ́ta onígbogbo ọ̀gá أن القرآن فيه تبيان كل شيء قل بأتبع الله بعد ما بقى القرآن على يوم القرآن به وأنه كفيل بجميع المصالح مبين بها تسمى كل بقول كتب ينفعني لجي إن القرآن الكريم تفتو فو بكوسان فعني كتب القرآن منه بعد ذاك أنا دو دو دا دا القرآن كتب القرآن ونحاف عليها tó jẹ́ pé bákan náà haasa àléyà gbogbo dáadáa pátá yìí náà sílẹ̀ fún àrùn tún gbé wá ló ń bẹ́ pé ká ṣiṣẹ́ ká ti fẹ́ tọ̀ irú ẹni báyìí tó bá ti mele yìí onúwa ṣe kí ó ní bákan náà alukuran yìí záàjà wa kò lè fà gbogbo nǹkan tó lè pa wá lára láyé àti láì kí àwọn àtàkùnrán àwọn máa tún sọ wà lára fún bẹ́ẹ̀ oníwàjá àlà àdè ìlẹ̀kọ́ ìdá náà gbà áyé ní tí a bá ti sọ ń tà sọ ètò bá ti di síwájú kó tó máa tó alukur'an tàbí kó tó máa jọ́tùmọ̀ alukur'an wà nà zálà àlà kulli waqi'in wa hadith tó wọ́n àpláì rẹ̀ sí gbogbo tó ń ṣẹlẹ̀ sí sadiq aw bóyá tó ti ṣẹlẹ̀ ṣáájú sí àbí tó tún máa ṣẹlẹ̀ lọ́jọ́ wájú tí a bá tàn pé ànímọ̀ àlọ́wọ́ bá sọ àlùkùránì kalẹ̀kalẹ̀ lónìí ó ní dọ́hàrọ̀ láwo ẹ̀ẹ́dọ́mọ̀nà òkèèyà òkèfọ̀ ti sọ̀rọ̀ ayédè àwọn sọmọrọ́tìyà ó lè yóò mọ pàtàkì àlùkùránì kẹrin àtàǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti àwọn èso tó ń bẹ ẹ̀lẹ́kẹ́ àjọ àjọyẹ̀ àlùkùránì kẹrin ẹjá fi kọ́ ilẹ̀ lẹ́ẹ̀kejì ká tún sí kárí parẹ́ ó ní àlùkùránì tó sáà ní à ó ní kókó ẹlẹ́ẹ̀kejì tá gbọdọ̀ dì kó tó di fáwọn tó àlùkùránì ولمعنى هذه القاعدة ونتم إليه أن الله تعالى أنزل القرآن هدى للناس وبينات من الهدى ولن يصدر ما قال الله صلى القرآن قال قل تواصلنا قد لما قد لما جعل fún ìtọ́sọ́nà bákan náà kó máa jẹ́ òpin yà wal furqan kó máa jẹ́ òpin yà láàrin tó da àti tí ò da wà á nà òyà àdìlẹ̀ lẹ́sìn ìyà akọ́wá ó ní bákan náà tó yẹ wọn fẹ́ àlùkò náà yáàdì lè lẹ́sì àkùwà alukuran ni máa ń tọ́ wa sí ọ̀nà tó dáa jùlọ. ẹ̀yin àtàbà àbúrámà yẹn jọlọ. yáàdì lè lẹ́sì àkùwà pé alukuran ni sì ń tọ́ wa sí ọ̀nà yìí tó dáa jùlọ ó ní ẹni tó bá mọ eléyìí ó ní èèyàn náà ó mọ̀ wípé alukuran kẹrin yóò máa wúlò fún yàn. ó ní wàá mẹ́ta. آمنا بذلك ونبدأ طبعا إليه فإنه يجب علينا ولو تصنعوا أن نسلك الطريق التي توصلنا إلى هذا القرآن والاهتداء به إجادة دونه ونحن تصنعوا كما لون كما تليون تودك ó jẹ́ القرآن الكريم gbọ́dọ̀ yà lùkọ́rán kẹrin tí ó sì jẹ́ kárí ìmọ̀nà tó ń bẹ níbẹ̀ kọ́lọ̀wọ̀ sùfánà ọ̀tá ààrẹ tó mọ́ta ló jẹ́ ká famu ọdímọ̀ yẹn ló jẹ́ ká famu yẹn sódà ká máa pé kí ló ń bẹ nínú àwọn ìgbàlẹ̀ tó yìí nílẹ̀ ìta àmìlà tó bá di ọ̀la akakọ̀ ìdà ní ní ṣókí á sì bọ̀ sínú tafsir al-isti'adatu wal-basmala á sàlàyé nípa ahkamul isti'ada kí ni ìdájọ́ tí a'udhu billahi minash shaitani rajim kí ni ìdájọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bismillahir rahmanir rahim ó tó lè fà bẹ̀rẹ̀ pẹ̀lú suratul Fatiha aqulu ma tasma'una astaghfirullah li wa lakum. السلام عليكم ورحمة الله وبركاته